Also, food security needs to be addressed. Let border be open. This is from Oluwasegun Gbogboade. I, I, I share his view. Mm. is in good hands. Okay, but uh, um, according, I, I, I, share the view of the comment of the uh, comment. Yes. Okay, but according to like that, I had to look at the Bishop Cooker's message and all. But anyway, thank you so much, Ristance for your opinion and your this for having this conversation with me. You know, to review the papers. Thank you for having me. Thank you so much. Uh, my name is Binga Oreshegun. Well, we'll be back tomorrow. Okay, <laughs> we'll be back tomorrow for the final edition of uh, Freshly Pressed. Uh, Freshly Pressed for this year, I think, <laughs> uh, with yeah, Sir Eddie. Yes. we're closing it on the big with Sir Eddie tomorrow. Okay, the veteran. My name is Binga Oreshegun, the man you just have to love. Good morning. And also thank you to my producer who's been chasing me out of the studio. Good morning and have a beautiful Thursday. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh. 107.9 FM. Fresh 107.9 FM lálá ẹ tún kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wà ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba lé etí ọba lóko. láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ lágbára elédùmarè àwa náà làálàá já o ẹ̀mí wa ni yóò fúlẹ̀ ọdún tuntun ọ̀sàrà eléyìí tá a wá ń wò yìí mm. lágbára elédùmarè tí a la ìlọnù tí a rọba mm. lágbára elédùmarè àwa náà láwọnú ẹ̀ o àti gbogbo àwọn èèyàn eléyìí tó jẹ́ tiwa etí ọba ń lé etí ọba lóko ní fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n gbẹ èdè hmm. èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ilé àgbà la ti ń bá nǹkan àgbà níbí fresh one oh seven point nine lábẹ́òkúta àtùpà kan ò ní jó làwùlàwù níbìkan kó lóun fẹ́ mọ́lẹ̀ tó ṣùpá. ó ṣèwọ̀. etí ọba ńlé etí ọba lóko ìròyìn tó ń ṣíṣọ lójú gbogbo àwọn kókó tó sì tún tẹ́tì fún tẹ̀dọ̀ láti mọ bó ṣe ń lọ. ẹ máa gbọ́ àti tí ò bá fún kádàrá láàyè ìyọnu ní kó èèyàn sí torí ilé la bọ́lá ilé la bóyè ò ní kéèyàn má lọ́ta olú igbó gbọ́dọ̀ má mọ ohun ọ̀wàwà èmi ni Mósè fákẹ́yẹ ajẹ́ èdè bí ẹni jẹdé mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ó yá nìṣó ńlẹ̀ àfẹ́mọ̀. ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ níbi tí mo ti ń rí kókó yẹn o tó ń sọ wípé bọ́ọ̀pá kan bá ti ṣẹ́ ọ̀pá mi la fi ń rọ́pò nínú ìwé ìròyìn punch wọn ni ayédatiwa bọ́ sí ipò gẹ́gẹ́ bí Tinubu àti àwọn gómìnà gómìnà tó ń ti àwọn ikan ikan bí wọ́n ṣe ṣe àpèjúwe ìpapòdà akérèdọ́ akérèdọ́lù gẹ́gẹ́ bí àdánù ńláńlá ẹ gbọ́ ò nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. bó ṣe ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ torí ògúndélé ronú àti fàjẹ́ ìgbọ̀ngún bẹ́ẹ̀ lájẹ́ ògúndélé ronú àti pogun ọdún láyé ọ̀rọ̀ lórí rọ̀tìrọ̀tì tó ń jà nípínlẹ̀ rivers àwọn àgbààgbà kọ̀wé jàrà torí àlọ́ ló ń ṣíwájú ìjà ó ń bọ̀ nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ níbẹ̀ ó ní mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé èèyàn kúkú dùn wọ́n ní kò ṣeé yájẹ́ Jonathan kẹ́dùn ìpapòdà gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu Vanguard ló mú bọ̀. aṣẹ́nilóko ìwòsí tó gbé ẹnu ẹ̀ lọ sílé alágbẹ̀dẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sùn ìtàbùràbù ẹgbẹ́ òṣèlú APC sọ ògúlùtú ọ̀rọ̀ kan ẹ máa gbọ́ níbo ni nínú ìwé ìròyìn the punch. ní dojú òpó ìròyìn àwọn ìwé ìròyìn gbogbo tí wọ́n jáde láàárọ̀ níbẹ̀ náà ó ní mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé ibi ẹ̀kú eégún bá kúkú jóná sí òrùnrùn kì í tọ́ ń bẹ̀ bọ̀rọ̀ àkọlé yẹn rèé o tó ń sọ wípé mo máa pàdánù olólùfẹ́ eléyìí tó wáyà mi ọ̀kan lára àwọn olólùfẹ́ mi eléyìí tí wọ́n jẹ́ amúnilọ́kànlé tí wọ́n sì máa ń fọ̀rọ̀ àmọ̀ràn ṣọwọ́ sí mi kódà ó fẹ́ràn orin mi kọjá kàsí nǹkan aláṣẹ tó dásílẹ̀ Fresh FM Nigeria dókítà Joel Ayéfẹ́lẹ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí hmm. ìpapòdà Akérèdọ́lù kúlẹ̀kúlẹ̀ ń ah. bọ̀. ìròyìn mi nìyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpapòdà gómìnà torí ẹni ẹni kì í lọ kínú ẹni ó dùn wọ́n ní ọ̀rọ̀ àìsàn kan èyí tó wáyé tó wá padà yọrí sí kú yìí ah, nǹkan mà ṣe lágbo òṣèlú ẹ máa gbọ́ ẹni tó sọ̀rọ̀ ó ń bọ̀ ẹni àgbéyàwó bọ̀ wọ́n bá ẹ̀jẹ̀ ó sì mẹ̀dọ̀ nínú ìwé ìròyìn the punch. lójú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ ilé mi náà tún ti rí eléyìí tó ń sọ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún kẹ́dùn ìpapòdà Akérèdọ́lù o nígbà tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó dunni déegun à ń fà á bọ̀ ẹ lógún ju àpéjọ kì í gbénu sà pen pushing mú bọ̀. ìpapòdà Akérèdọ́lù yìí àyè àyè ó lẹ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re nílẹ̀ yorùbá sọ̀rọ̀ á lóhun tó dé kó tó dà bẹ́ẹ̀ torí àròkọ àròkàn ló fẹ́ sún ẹkún àsọyìndá the punch ló kọ bẹ́ẹ̀. mo wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí lórí ìpapòdà akérèdọ́lù ìpapòdà akérèdọ́lù yìí ìfẹ́rakù ńláńlá fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè Nàìjíríà mímíkò ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard. ṣé ìkìlọ̀ ló ń ṣíwájú àṣìṣe àṣìṣe ló fa ìyọkóńdó ìjìyà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan èyí tó ń jà ràn ìjọba ìpínlẹ̀ niger sọ̀rọ̀ sókè ní fífi òfin de àwọn nǹkan tí ń ṣojú wèkéwèké ṣé òótọ́ ni àbírọ́ ẹ ń gbọ́ kí ni gómìnà sọ the punch ló mú bọ̀ bẹ́ẹ̀. ṣé aṣọ ara egúngún tẹ gúngún ni mo wà lójú òpó ròyìn pen pushing tó ń sọ wípé owó yín ò yín gí o ó pé sẹpẹsẹpẹ síbẹ̀ láwọn ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa CBN òun ló mú ìdánilójú wà fáwọn ọmọ nàìjíríà eléyìí tí wọ́n ń fi owó pamọ́ kí ló bí làbárè ń bọ̀ nínú ìwé ìròyìn pen pushing. àti agbọ́n àti àkẹ́ òkè títí tó fi kan ejò kì í ṣe ohun tí àgbẹ̀ gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nínú oko bó bá fẹ́ roko àrógbánù àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè yìí ti ké sí aláṣẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu pé ẹ àwọn ẹ̀ṣọ́ sínú igbó àwọn báńdíìtì agbésùmọ̀mí ń dà wá láàmú ẹ gbọ́ nínú ìwé ìròyìn the punch. ó pọ̀ létí ó wúwo lọ́wọ́ tàárọ̀ yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀. owó ṣàwárí ọba one oh seven point nine fm lábẹ́òkúta jèdè. ó mọ̀ pé pákó pálí. ó yàtọ̀ síra wọn bẹ́lí ti yàtọ̀ sí bàǹtẹ̀. òkò tí òrìṣà ara bá ń bí bá sọ òòṣà kan ò gbọ́dọ̀ dúró àti hàn pọ́n kan. kọ̀ọ̀kọ̀ kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀lọ́. nìṣó nìṣó lọ́jà àtùpà òní jó làwùlàwù Are you ready to unlock your potential and take your career to the next level? Look no further. Aptech Oshobo is here to help you soar. With over 1,300 learning centers worldwide, Aptech is building the future innovators of the world. Take a chance to apply to join this incredible journey at our Oshobo Center. We offer a wide range of courses in data science, AIML, cybersecurity, UIUX, mobile, and web application development. There is so much more. Whether you are looking for a short-term skill enhancement course, Aptech has got you covered. Here's the best part. Enroll in our career courses in software engineering, network security, or multimedia, and you can transfer the credits to prestigious universities in the UK or the UAE to complete a bachelor's degree for a year. You can also enjoy 30% scholarship at our Oshogo Center. Our state of the art facility offers high speed internet access and we provide accommodation options. Don't miss the opportunity to shape your future. Aptech is located at Dada Estate, Oshogo. Call or WhatsApp us 0912 848 5866 or visit www.aptech.ng. Aptech Oshogo, your gateway to a brighter tomorrow. tomorrow. bàbá ni akari olúwa nílé iṣẹ́ ias kò ṣẹ̀yìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ́ ẹ fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ búlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà apákòkò tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà pọ́kòkò ṣòkòtò rò ní ìkọjá ògàtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé a gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó já geere ló ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì three nine zero one one two five five. Jalops penti ojúlówó ọ̀dà tẹ́tí mọ́ tójójúlówó tó ń múlé iyọ̀ rẹ́kẹ́tẹ́. Jalops paint Nigeria limited gbogbo ọ̀dà pátápátá là ń ṣe jáde o. má bá wọn ra ọ̀dà tí ó máa bọ́ tòró. ọ̀dà sanwó òbèlè ògidì pọ́ńpẹ́lẹ́ ní gbogbo ọ̀dà yàrá. gbangba gidi ó tàn dá lára ilé lódò lẹ́rùn. Jalops emotion sábàdà Jalops satin Jalops gloss tó ń jà yòyòyò Jalops test coat Jalops towel Jalops silk tó ga jù Jalops smart Jalops gold ọ̀dà wúrà Jalops road marking Jalops block paint turpentine sandy sealer polyurethane retarder wood finish yellow stinner red oxide primer protective paint lóríṣiríṣi ẹ̀pọ́ sì tó tún ṣẹ̀ṣẹ̀ jáde yìí tún lé kẹ́ńkà bẹ́ẹ̀ bá fi kún ilẹ̀ yóò máa kọ́ bí gíláàsì katapila gorí ẹ̀ yóò máa dán síbẹ̀ ni láì ìpè yí ọ̀dà wọ̀nyí kó o gba ìwọ ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ máa bọ̀ ní corporate office wa nọ́mbà thirteen ìjẹun àgbàdo road àgókò abẹ́òkúta fínìlú ìbàdàn number fifty ten Iwo road opposite Omitoto house Best way bus stop Ibadan telephone zero eight zero three five two five six four seven three. ẹjúmọ́ ọkọ ìbà ó bá ti rògo ìbá ti rògo lọ́wọ́ ẹjúmọ́ oògùn ibà àbàrà yìí bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. oògùn ibà ẹtùpà ní kòló dáradá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹtùmà ọkọ ibà òun lè lò ibà lógo. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é yàrá rẹ ò bá yálẹ̀ yàn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bá ti lógo ibà ti lógo lọ́wọ́ ezuma oògùn ibà gbogbo ẹ̀yin ìletò àti abúlé etí yín dà gbogbo ẹ̀yin community àti new site ẹ̀yin náà ẹ̀ súnmọ́ bíi tọ́rọ̀ àti kan mi bá di wàhálà nílùú tàbí ládùúgbò Onyx Geoservices lolúgàn bẹ́tà késìkísòbí àtòdégbò Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ ní ti ká gbẹ́ borehole tí yóò sun omi gidi omi tó mọ́ lóló tó ṣe é mu tí ò sì ní gbẹ lákòókò ẹ̀rùn ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti orí pípé la fi ń bá bọ̀ tó ti pẹ́ wá jẹ àǹfààní Onyx end of the year promo tó ń lọ lọ́wọ́ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ lórí geosurvey tàbí borehole gbígbẹ́ geosurvey ni ó ṣàtọ́nà ibi tómi gidi wà lórí ilẹ̀ Onyx Geoservices wà ní twenty six Old Owode Road Oníkólóbó Abẹ́ abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three thirty first december twenty twenty three làǹfààní yìí ó pin o. <laughs> ṣé mo wíire àbí ń wíire. ó wíire. wọ́n máa sórí ilé ògbà yẹn o. onyx geoservices water is life. life. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics ilé iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹja dúdú. ṣàpá ìyá mi ò ní jẹun tí ó dá. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ìlú abẹ́òkúta àti agbègbè rẹ̀ iléeṣẹ́ fọ́ńṣọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omidan abẹ́òkúta tẹ́tí mọ̀ bí ẹni mowó tó gbọ́nà tó yọ pẹ̀lú àwọn ẹja ọsàn kàbìtìkàbìtì ẹja ọ̀rọ̀ àti tìlápíà tẹ́tí mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ ti wà nílẹ̀ ní yíyan àti òòyẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìgbéyàwó àti onírúurú ayẹyẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra kéréje tàbí lọ́pọ̀ yanturu ẹ má dààmú jìnnà mọ́ ohun tẹ́ ẹ wá lọ Sókótó ti wà ní farm shop omidan abambari ẹ̀ ní December promo ìrìn àjò lọ sílùú òk òkèèrè lọ́fẹ̀ẹ́ fún oníbàárà méjì tó bá rajà tó wẹ̀ pọ̀ lóṣù kejìlá yìí bí ẹja màálù ẹyin ẹ̀gbágbá ìgbín tó gbó káká ewúrẹ́ epo gàárì pineapple ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò láǹfààní láti lọ lo ọ̀sẹ̀ kan gbáko nílùú òkèèrè níbi tí wọn yóò ti rí ohun ọ̀tun nípa iṣẹ́ àgbẹ̀ tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ogúnjọ́ fifteen sí twenty january la máa kéde olóríire ó yá ẹ̀dá wìtìwìtì máa farm shop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omidan abẹ́òkúta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three four Seven three one zero 273 1051. tẹ̀síwájú fresh lawa ó lé téńté kango kango agogo ń ló lohùn dùgbẹ̀dùgbẹ̀ ohun akèrègbè ìrọ́làjà ń pa agogo ń ló tó kó ìlójọ nílé awo ní <laughs> nílé èdè agogo òní ṣìṣọ bẹ̀m̀bẹ́ òní ṣìwé àfẹ́mọ̀ o. ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni wọ́n pàtẹ eléyìí sí o tó ń sọ wípé bá a bá gbáyé níre níre níre níre báyìí lọ́mọ aráyé yóò máa pètò ẹni bá a bá gbé dúníyàn níkà ìtàn ìkà òun láyé yóò máa pa ò nípa ẹni nínú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ ni mo ti rí àkórí eléyìí ó tó ń sọ wípé lórí papòdà Rotimi Akeredolu mo pàdánù ọ̀kan lára àwọn olólùfẹ́ mi eléyìí tó lówúra tó sì ní kìmí jùlọ Ayéfẹ́lẹ́ òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Fresh FM Nigeria eléyìí tó kọjá lé kọjá kò bákan náà tó tún jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Ayéfẹ́lẹ́ tòun ti Merry Makers Band níbẹ̀ rẹ̀ òun ló ti sọ̀rọ̀ o wípé pẹ̀lú ọkàn eléyìí tó wúwo òun lòun máa fi gbọ́ ìròyìn abáàdì nípa jíjáde láyè arákùnrin Rotimi Akeredolu eléyìí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ pé nígbà ayé rẹ̀ olólùfẹ́ orin ayéfẹ́lẹ́ tọkàntọkàn ó ní o nígbà tó wá ń sọ̀rọ̀ rẹ̀ pé ni ó ṣe ní láàánú wípé Akérédolú ó ti fi ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí ó ti fi sílẹ̀ ó ní lára àwọn olólùfẹ́ orin mi tọkàntọkàn ó ní Akérédolú jẹ́ o kódà ó tún nífẹ̀ẹ́ ó kó ipa tó láàmìlàaka nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti iléeṣẹ́ rédíò mi ó wá sọ̀rọ̀ pé yàtọ̀ sí pé ó jẹ́ni tó fẹ́ràn orin mi púpọ̀ ọ̀pọ̀ ọgbà òun ló máa pè mí láti máa ru mí lọ́kàn sókè láti máa gbà mí ní ìyànjú ó ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alá fẹ́ tó tún jẹ́ ẹni tó níbẹ̀rù ọlọ́run tó sì nífẹ̀ẹ́ orin eléyìí tó jẹ́ ti ayéfẹ́lẹ́ ó ní ayéfẹ́lẹ́ sọ̀rọ̀ ó ní arákùnrin akérèdọ́lù nígbà ayé rẹ̀ yóò tún pé òun o lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ayéfẹ́lẹ́ ṣé òun gbọ́ mi báyìí kódà nílé mi àtèmi àtìyàwó mi arábìnrin Betty Akérédolú àwa tá a ti ń sọ̀dí mùkẹ́ tá a ti ń jíjú àjò làágùn sórí rẹ̀ ọ́ ní kódà yóò tún yí sókè làlàlà àyèfẹ́lẹ́ wa sọ pé wọ́n máa wá gbórin mi lábẹ́lẹ̀ láti lè jẹ́ kí n mọ̀ pé lótìtọ́ òun lọ̀rọ̀ tó ń sọ kì í kàn ṣe wípé òun fẹnu yẹran sọ́bẹ̀ níbẹ̀ òun ló ti wá sọ̀rọ̀ pé mo Ondo àti orílẹ̀-èdè o ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìyàwó Akérédolú ìyẹn arábìnrin Betty Akérédolú àti gbogbo àwọn ọmọ tó ń ti àwọn ọ̀rẹ́ wípé kí wọ́n mú eléyìí àwọn àṣeyọrí ọlọ́kan òjọ̀kan eléyìí tí Akérédolú tí ó ṣe nígbà ayé rẹ̀ kí wọ́n lò ó gẹ́gẹ́ bí ohun tí wọn yóò máa fi tu ara wọn lọ́kàn ó tún lọ sínú ìwé sáàmù orí ogóje ó lé mẹ́ta ẹsẹ̀ kẹta rẹ̀ níbi tó ti sọ yìí pé ẹ máa rántí o wípé ó wo àwọn onírò ìbínú jẹ́ sàn ó sì wò wọ́n sàn nínú ọgbẹ́ wọn gbogbo àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òní dókítà Yínká Ayéfẹ́lẹ́ MON ti sọ̀rọ̀. kò sẹ́ni tí ò ní padàpadà gbogbo ẹni tó wá ló lásìkò àti padà ìgbà wíwá nìkan la mọ̀ kò sẹ́ni tó mọ̀ gbà lọ kédùmarè ikú ló pa ọdẹ tí apó di ohun àmúṣokọ́ ikú náà ló pàgbẹ̀ tí ọkọ́ fi di ohun àmújò sáàtàn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ papòdà gómìnà akérèdọ́lù ló gbajúgbajà nínú gbogbo àwọn ìwé ìròyìn láàárọ̀ yìí adíje sípò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party nínú ètò ìdìbò àpapọ̀ ẹlẹ́wà tá a ṣe lọ́dún 2023 yìí peter obi sọ̀rọ̀ lórí ikú gómìnà ní ìpínlẹ̀ ondo gómìnà akérèdọ́lù tó san gbèsè kú tiẹ̀ nílọ́lọ́ yìí lẹ́ni ọdún mẹ́tàdínláàdọ́rin gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ wípé ìpapòdà akérèdọ́lù yìí àtàwọn kan rìn míì láìpẹ́ yìí ló ń pa lóòwò fún wa wípé kí gbogbo wa máa ṣe dáadáa torí ẹníṣẹ́ jẹ́ iṣu tiẹ̀ tán tó fòṣánlẹ̀ pọ̀ tó gbọ̀rún lọ ló ń sọ fún ẹni tó gbé tiẹ̀ léná lọ́wọ́ wípé ohun tó kan ará ìwò ó ń bọ̀ wá kan ará ẹ̀dẹ̀ kí kálukú ó múra gírí ká sì máa ṣe dáadáa ká ṣe rere ká lè rohun rere sọ nípa tiwa torí pé gbogbo wa òǹkọ̀tàn ni wá ìtàn là ń kọ ohun tá a bá sì ṣe náà ni wọ́n máa padà sọ ó tọ́ka rẹ̀ pé gbogbo ẹ̀yin olóṣèlú àti aṣáájú gbogbo tẹ́ ẹ dipò mú lórílẹ̀‐èdè yìí èkó akérèdọ́lù yìí ló ń pòwe rẹ̀ fún wa wípé ẹ ṣeṣẹ́ eré ẹgbẹ́ ayé ṣeré torí kẹ́ ẹ bá lè gbèrè rẹ̀ àti pé kí wọ́n lè máa rí rere sọ nípa tiyín nìyí nígbàkúgbà tí kálukú bá san ti ọ̀run má kánjú torí gbogbo èèyàn ló ń bọ̀ ká ṣèyí tó pọ̀ èkó akérèdọ́lù yìí ń pòwe fún wa pé ká ṣe rere ni o Peter Obi ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch. lójú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí ṣé èèyàn ò sunwọ̀n láàyè ọjọ́ abákúlà. kúlà ní èrè ńlẹ́ fẹ́mọ̀. Abíọ́dún kẹ́dùn ìpapòdà Akérédolú pẹ̀lú àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́ jọjọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún òun ló ti kẹ́dùn ìpapòdà ọ̀gbẹ́ni Olúwarótìmí Akérédolú tó jẹ́ igbe ó jáde láyé lọ́jọ́rú àná nílé ìwòsàn kan eléyìí tó jẹ́ pé àwọn àìsàn ọjọ́ pípẹ́ kan ó bá a fínra tó sì jẹ́ pé òun ni gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí aṣeríkà lójú òpó ròyìn pemphucin Abíọ́dún nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tó fi ṣọwọ́ lọ́jọ́rú àná òun ló ṣe àpèjúwe ẹlẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ondo ìyẹn ìpapòdà náà gẹ́gẹ́ bí ohun tó dùn dégun tó sì bani lọ́kàn jẹ́ pẹ̀lú àlàyé pé olóògbé gómìnà Akérédolú òun ló jẹ́ ẹni tó jẹ́ pé jàkátàpàrà òun làgbára ẹ̀ ń sítọ̀ kò mọ bá a ṣe ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ kódà ó fẹ́ràn láti máa jà raburabu fún ilẹ̀ yorùbá wọn ni ọ̀rọ̀ ìbánikẹ́dùn náà òun ló wáá fi ṣọwọ́ ò sí ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ ondo tí wọ́n ṣẹ̀ ṣètò ìbúra fún ìyẹn lọ́kì ayédàtiwa àwọn mọ̀lẹ́bí gómìnà eléyìí tó papòdà abiodun ló ṣe àpèjúwe akérèdọ́lù gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà nígbà ayé rẹ̀ tó sì jẹ́ olórí tó ní ìran ọjọ́ iwájú pẹ̀lú ìfarajì eléyìí tí ò lábùlà sí gbogbo àwọn èèyàn ìwé ìròyìn pen pushing ló mú wá. ilé wa ọgbọ́n ẹgbẹ̀rún ète lẹ́yìn lẹ́yìn ni wọ́n máa tẹ̀lé kádàrá oníkálukú pẹ̀lú tiẹ̀ torí ohun gbogbo pẹ̀lú àkọọ́lẹ̀ àkọlé lọ ó sì dùn mí dọ́kàn ó dùn mí dé góńgó orílẹ̀-èdè yìí pàdánù aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ bí ó tún ṣe ń miwọ́ tó ń gbóríyìn fún olóògbé gómìnà akérèdọ́lù rotimi akérèdọ́lù tó san gbèsè ikú ẹ̀ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí aláṣẹ ṣe ṣe àpèjúwe olóògbé rotimi akérèdọ́lù gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun tí kì í fòyà ó sì tún jẹ́ èèyàn dáadáa ó ní ìgboyà kì í bẹ̀rù láti sojú abẹ níkò ó sì jẹ́ ẹnìkan tó fi tọkàntọkàn tara ṣe àwọn ìgbésẹ̀ àti ìlànà fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí pàápàá nínú ọ̀rọ̀ òṣèlú aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu tọ́ka rẹ̀ wípé ìpapòdà akérèdọ́lù yìí ó sì dunni gbà ó dunni dọ́kàn ṣùgbọ́n ipa rẹ̀ kò ní parẹ́ láéláé torí gbogbo àwọn ipa rẹ̀ nínú òṣèlú àti ipa rẹ̀ lórílẹ̀‐èdè yìí ló wà nínú àkọọ́lẹ̀ tó sì hàn kitikiti bákan náà ló tọ́ka rẹ̀ pé láti ríru akérèdọ́lù yìí yóò fẹ́ẹ̀ ṣọ̀wọ́n torí gbogbo ọ̀nà ló fi fi ọkàn akin àti okun tó yàtọ̀ dúró gírí nínú ìtẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà. èyí ipa kérédolú yóò nípa akọni lọ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu kẹ́dùn púpọ̀ nínú ìwé ìròyìn the punch. ṣé abánigbé mámọ̀ wá ẹni ọ̀tá ẹni ni mo wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀. máa ń ṣẹlẹ̀ wípé ìpapòdà akérèdọ́lù àdánù ńláńlá fún gbogbo olùgbé ìpínlẹ̀ ondo àti orílẹ̀-èdè nàìjíríà mímíkò òun ló wí bẹ́ẹ̀ wù gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ondo dókítà olùṣègùn mímíkò òun ló ti fi àìdùnnú rẹ̀ wọ̀n o sí ìpapòdà ìyẹn gómìnà eléyìí tó jẹ́ pé ó bọ́ sípò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ondo àti ọ̀rẹ́ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ìyẹn arákùnrin rotimi akérèdọ́lù amòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà mímíkò nínú àtẹ̀jáde láti pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì lẹ́ka ìròyìn àti ìkànsíra ẹni rẹ̀ ìyẹn John Paul Akinduro òun ló ṣe àpèjúwe ìpapòdà Akérédolú gẹ́gẹ́ bí ìfẹ́rakù ńláńlá fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo àti àwọn èèyàn tí ń bẹ nílùú Ọ̀wọ̀ àtòrílẹ̀-èdè yìí lápapọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní láì ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ láì ní ṣètẹ̀lẹ́sọ̀ àbí ká mú tí òṣèlú ká mú kúrò àkẹ́tì òun ló jẹ́ olólùfẹ́ ìpínlẹ̀ Ondo tọkàntọkàn olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà bákan náà kì í ṣẹni tó ń pẹ̀pẹ́ àbí ká máa sọ pé à ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ òun ni ní ọ̀gángan ọ̀nà báyìí eléyìí tálákẹ́dù ń sọ òun ló máa fi ń sojú wòye rẹ̀ lórí nǹkan tó bá ti ṣẹlẹ̀ kì í ṣojú ìṣáájú ènìyàn òun ni ọ̀pọ̀lọpọ̀ ọdún òun làwọn ti jọ ń bọ̀ o kódà nílé ẹ̀kọ́ yunifásitì ti Ifẹ̀ eléyìí tó ti di ilé ẹ̀kọ́ yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé Ifẹ̀ ó ní àkẹ́tì òun ló jẹ́ ọkùnrin takuntakun ọkùnrin eléyìí tó dúró ṣọṣan tó sì jẹ́ ẹni táwọn èèyàn tó máa ń fẹ́ràn láti máa wà pẹ̀lú rẹ̀ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ìlólùtẹ̀ sí ohunkóhun tá a bá ti pè ní ọ̀rọ̀ ìlú gbogbo ìlú ló dáràn ni wọ́n sì jọ padà san ọ̀rọ̀ ikú gbogbo èèyàn ló dáhùn ẹ̀ kán lọ́rùn ọba fún wa lórí ọ̀fẹ́ tó pọ̀ ká má kánjú lọ ni lórí ọ̀rọ̀ ti ìpapòdà olóògbé rotimi àti lè rí i pé ètò ìṣàkóso ó wà lẹ́ka òjẹ̀ka èsì ìjọba lẹ́ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta àti àtúntò orílẹ̀-èdè nàìjíríà ipa rẹ̀ ò ní parẹ́ torí ọba tó jẹ tó ti yùn bọ́lẹ̀ ọmọ aráyé ò ní gbàgbé ẹ̀ láéláé èyí tó sì tún jẹ tó hu iyùn jáde gọlọ̀tọ̀ orúkọ ò ní kú nínú ìtàn ó wà nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn the punch yẹn náà ó ní mo ti rí eléyìí o tó ń sọ wípé bí ihò bá kúkú ti tán lára ọṣẹ kọrin kan á dàwò mọ́jú ni. ǹlẹ́. ẹ jẹ́ ká lọ tààrà tàwọn ni ayéda ti bọ́ sí ipò báyìí o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo nígbà tí Tinubu àtọ̀kọ́ ọlọ́pàá àwọn èèyàn tí wọ́n ṣe àpèjúwe ìpapòdà Akérèdọ́lù gẹ́gẹ́ bí fẹ́rakù ńláńlá àríkà wípé ẹni tó jẹ́ adelé gómìnà nípínlẹ̀ ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà lọ́jọ́rú àná òun ni wọ́n ti ṣètò ìbúra fún o lẹ́lẹ́yẹ Osaka gẹ́gẹ́ bí ojúlówó gómìnà nípínlẹ̀ Ondo lẹ́yìn ìpapòdà gómìnà Rotimi Akeredolu lánàá náà ti ṣe ọjọ́rú Akeredolu bẹ́ẹ̀ bá gbàgbé ẹni ọdún mẹ́tàdínláàádọ́rin òun ló jáde láyé lọ́jọ́rú àná nígbà tó ń wà ní ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú ìlera àkérédolú òun ni wọ́n bì lọ́jọ́ kọkànléní ogún oṣù keje ọdún 1956 ó sì kẹ́kọ̀ọ́ nípa òfin nílé ẹ̀kọ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì tó ti wà ní eléyìí tó sì jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ jáde kẹ́kọ̀ọ́ gboyè lọ́dún 1977 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló múrò yẹn wá. ìròyìn kan nìyí tó ń sán bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ ìròyìn lọ́wọ́ tó sì ń lùgbẹ̀dù ẹ̀ lórí ọ̀rọ̀ kan èyí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers kẹ́ẹ̀ tó gbọ́ ẹ̀jẹ̀ àmìṣẹ́rẹ̀ sókè ọjà. thank you gbogbo ẹ̀yin oníbàárà lintroven tí wọ́n ń ta òrùlé gerard rẹpẹtẹ lábẹ́òkúta ó yá ẹ̀ wá gbòòrè ọdún o. ẹ̀yin tẹ́ ń kọ́lé lọ́wọ́ tẹ́ fẹ́ kan òrùlé ìgbàlódé gerard ẹ̀yin náà ẹ̀ wá jìfà owó ilé kíkàn wa ti di one hundred naira per square meter kò ṣẹlẹ̀ rí owó gerard tún ti wá wálẹ̀ ó lulẹ̀ four thousand three fifty ní bondant classic four thousand four hundred ní shingle àti milano ẹ̀ wá kó ti yín kó tó tán o oṣù kan péré la ó fi ṣe promo yìí. ẹ kàn sí ilé iṣẹ́ wa links roofing tó wà ní abiola way ó fẹ́ dojúkọ oopl gate nítòsí nnpc lábẹ́òkúta telephone zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four ṣé links roofing ṣé gerard ọmọ tó ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn lẹ́yìn iṣẹ́ takuntakun tàbí iṣẹ́ òjọ́ lẹ́ẹ̀fẹ́ fọ́ra nísinmi tó make sense grand style hotel and conference gan-an ni ìdáhùn sí ìbéèrè yín ní grand crystal hotel and conference gbogbo mímu wọn ló tutù tó wọnyí kàn sì balẹ̀ pẹ̀sẹ̀ onírúurú oúnjẹ tó dọ́ṣọ̀ tilẹ̀ yìí àti tòkè òkun lè máa bá pàdé ní crystal hotel and conference àwọn yàrá wọn wuyì láti ṣiṣẹ́ ọpọlọ tàbí ṣeré bambambam baliki eré balóge gbogbo tó ń lọ nílẹ̀ yìí àti lókè òkun lè máa wò nínú yàrá tó ń kúrìrì fọ́yẹ́ torí twenty four seven nínú wọn fi ń dúró láìmira pínpín àyè àti ṣeré ìdárayá ògbẹ́yìn pẹ̀lú olympic swimming pool wọn ẹ máa bọ̀ hotel and conference fún onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láì ní talu òfin ìjọba àyè ìgbọ́kọ̀sí home away from home ní grand style hotel and conference grand style hotel and conference wà ní six lisabi grammar school road Idiaba. abẹ́òkúta ogun state telephone zero nine zero seven six five two zero two eight two tàbí zero eight zero nine three five three three eight two four grand style hotel and conference on parallel comfort. ooo oh, olúwa ló gbọ́n electrical and electronics ẹni abalaba máa ní bàbá. nineteen seventy nine iléeṣẹ́ olúwa ti bẹ̀rẹ̀. síbẹ̀ iṣẹ́ rẹ̀ àtòkọ rẹ̀ táyé mọ̀ wọ́n sì ṣe wà ń bẹ̀ digbí dòní. torí yàtọ̀ tí òrùjú ní bẹ láàrin ògidì àti gbẹ̀rẹ̀ gbòdò. electrical and electronics. ojúlówó pọ́ńbélé ọjà ni wọ́n ń tà smart television home theatre air conditioner freezers and refrigerators generators washing machine gas cooker microwave pressing iron kitchen items blender toaster hot plate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olú iléeṣẹ́ olúwa ló gbọ́n wà ní. nọ́mbà thirty tókẹ́nù road lẹ́gbẹ̀ẹ́ polaris bank ìṣàmọ́ abẹ́ abẹ́òkúta. èyí tẹ́ka àwọn ń bẹ ní. number seven àgọ́òkò street. adójúkọ àfihàn sílẹ̀ ìṣàkàn abẹ́òkúta. fún ògidì electronics. ẹgbẹ́ ilé iṣẹ́ olúwa ló gbọ́n electrical and electronics sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero nine six zero four six seven six tàbí zero eight one five zero three one zero nine six five olúwa ló gbọ́n electrical and electronics àwa ní bàbá tí wọ́n bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹrẹ máyé ni o má jáfara máa bọ̀ ní main seven unique homes and properties ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn gbà fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹdalẹ̀ fún ọ wàá máa báṣẹ́ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú òjèrè two million naira nìyẹn one point two million naira nílẹ̀ wa ní onígangan ilẹ̀ pọ̀ lọ́bìbà nílẹ̀ wo orílẹ̀ alámàlà àtàwọn agbègbè míì fún iṣẹ́ ọ̀gbìn alára àgbà yìí dání wá. tẹ́ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo moto, motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ó ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight eighty seven. 84. Unleash the potential of information technology. Equideco Academy presents the Tech Scholarship and Intensive Skills Acquisition Training. Join the January cohort. Learn full stack software development, front end development, back end development, UI and UX design, agile management, data science and analysis. Come and experience the power of cloud computing, cybersecurity, and lots more. Lots more. It's going to be a holistic experience. Hurry up! Enroll today at Equideco Academy at 18 Lalubu Street, K Plaza, third floor, Okelewo, Abeokuta. Class resumes on 8th of January 2024 for a duration of six months. Say goodbye to vulnerability as you You'll be involved in real life projects, job interview preparations, life courses, flexible learning, tailored programs to suit you. For more inquiries, please call 0807 057 0824. Please note there's a 50% discount for the first 10 applicants. The next 10 will get 25% off, and there are limited slots available. Rush to secure your place today. Equideco Academy. Secure today, secure today. sure tomorrow. tomorrow. Please listen to these announcements. Rise Eye Hotels, located at Sunny Road, Alaka Local Tipa Garage, Araromi, Olomore Abeokuta, Ogun State, will be opening the hotel on Friday, December 29, 2023 at 4 p.m. The first 10 callers will receive a 20% discount for lodging. Please call 0905 0000 770 or 0905 0000 775 0905 775 or visit our website www www.riseeyehotel.com. thank you. bí èèyàn ṣe parí ọdún àti bí èèyàn ṣe ń bẹ̀rẹ̀ ọdún tuntun ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. àkókò àdúrà ìrékọjá alágbára mi tó ti wọlé dé o. gbogbo èèyàn ẹ máa bọ̀ lórí òkè rainbow prayer mountain shalom shalom. àtọ́jú rọ̀ṣà evangelist ẹ̀kúnlá davis ló pe gbogbo èèyàn síbi ètò ìjàkadì àdúrà ọlọ́dọọdún òní wákàtí méjìlá gbáko ìyẹn wákàtí mẹ́fà tó gbẹ̀yìn ọdún twenty twenty three àti wákàtí mẹ́fà tó bẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty four crossing over into his mighty power rírẹ kọjá sínú agbára ńlá rẹ̀ ní àkórí ìtọ́dún yìí o nítorí náà ẹ máa bọ̀ lórí òkè rehoboth látago mẹ́fà ìrọ̀lẹ́ december thirty one twenty twenty three títí lọ di aago sunday lẹ́ńlọ. wọ́n gbé yín débẹ̀ prophetic evangelist ẹ̀kúnọ́lá davis tí wọ́n tún jẹ́ olùgbàlejò ni ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀. lábẹ́ ìbísí agbára ọlọ́run tó ga jù. fún àlàyé síwájú sí ẹ zero eight zero five five five five five seven eight four. ìwọ ló kàn láti rékọjá sínú ẹ̀rí àgbà ìyanu lọ́dún tuntun o nípa agbára ńlá rẹ̀. jésù lolúwa shalom. shalom. ìkọ́kọ́ tẹ́ ẹ rí yẹn wọ́n ní kì í kọ́ bá. ó ṣe wọ̀. a lọ apádà dé etí ọba ńlẹ̀ etí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó gbá yágíyágí yàtọ̀ ó ń dà. ìbẹ́yìn náà rè é. dídé tá a wá dé àdé lásán bá a ṣe ń dé àti pé orí wálé àti pé yèmọ́dọ̀ ẹjọ́ ńlá ní mú ní mọ̀ta ògbó ni. àrùn ẹ̀ǹkẹ̀ ní mú ní mọ ìta àgbà ṣègùn lókì fún ìròyìn kan tọwọ́ mi bàyẹ́ àgbàlagbà kan tó jẹ́ àgbà ọ̀jẹ̀ alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ Rivers ti kọ̀wé jàǹràn kan nínú èyí tó fi ń kéde rẹ̀ nínú ìwé tó kọ wípé ìdásí iléeṣẹ́ aláṣẹ lórí rọ̀tìrọ̀tì tó wáyé nípínlẹ̀ Rivers kò lọ bẹ́ẹ̀ tó dàbí ìgbà tí ó fẹ́ máa bá ìgbẹ́ wọlé ni tí kò sì rìn ní tààràtà níbàámu pẹ̀lú òfin olóhun tí àgbàlagbà rí kó tó dà bẹ́ẹ̀ torí ohun tí àgbàlagbà bá rí lórí ìjókòó bọ́mọ ike bá gungi gàgàrà ó ṣeéṣe kó má kófìrí ẹ̀ àgbààgbà ọ̀jẹ̀ kan nílùú ní ìpínlẹ̀ Rivers sọd mímọ̀ gbangba wípé aláṣẹ kò ní agbára tó láti sọ pé ohun tí ilé ẹjọ́ sọ ò mà dúró déédéé níbàámu pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àti rọ̀tìrọ̀tì wàhálà kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú tó ti ń jàrìn lórí àtẹ ní gbangba ìta wọn ní ìpínlẹ̀ Rivers láti àtẹ̀yìnwá ó tún nàka àléébù sí ọ̀rọ̀ alápilẹ̀kọ sọ̀kan èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara sọ lọ́jọ́ ọdún kérésìmesì òní gbogbo àwọn nǹkan tó ń sọ nínú ọ̀rọ̀ náà bígbà tí òfúùtù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kánú bígbà tí èèyàn kàn nara ẹ̀ ní pàǹṣánì ṣé a sọ̀rọ̀ àfipásọ̀rọ̀ àti àfipáfèsì ni ò fẹ́ kí rọ̀tìrọ̀tì ó tán kò tí sóhun méjì tí èṣù ń fẹ́ ju àríyànjiyàn kó lè dáyanpanyanrin lẹ̀ ẹ lọ tọpinpin ẹ̀ bọ́dẹ́ ń tọpa ẹran The Punch ló kọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí. ọ̀fẹ́ má nìṣó. ó ní mo ti rí eléyìí o tó ń sọ wípé ẹni baálẹ̀ pè tí ó jẹ́ àwọn alálẹ̀ òun ló ṣẹ̀ sí o ọ̀rọ̀ bá máa rí bẹ́ẹ̀ lórí ẹ̀sùn fífi owó ra ìbò ẹgbẹ́ òṣèlú APC ìlú Adébútú lọ́gọ̀ ẹnu látàrí bó ṣe lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá àríkà wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lọ́jọ́rú àná òun ló ti gbóṣùbàràbàǹdẹ̀ o fún ọmọ òye sípò gómìnà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú PDP níbi ètò ìdìbò tá a dì lọ Ládi Adébútú látàrí bó ti ṣe lọ yọjú sólú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní Eléwéran nípínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn àbí nínàka àléébù fífi owó ra ìbò eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn gẹ́gẹ́ bí aṣeríkà adébútù eléyìí tó padà dé sórílẹ̀-èdè yìí lópin ọ̀sẹ̀ lẹ́yìn tó ti lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì fún oṣù bíi mẹ́jọ eléyìí tó jẹ́ pé wọ́n sọ pé ó lọ láti lọ gba ìtọ́jú ìlera níbẹ̀ òun ló ti wá yọjú o sórí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ̀ ní eléwéràn lọ́jọ́rú àná níbẹ̀ òun ló ti kọ́wọ́rìn pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ láti lọ yọjú gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú all pro progressive congress apc nípínlẹ̀ ogun bí wọ́n ṣe wá sọ láti pàṣẹ alága wọn yẹmí sanusi wọ́n ní ṣáájú àkókò yìí òun ni wọ́n ti kọ́kọ́ kọ̀wé kọjọ ọ̀ràn ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti nàka àlébù sí adébùtú ẹgbẹ́ òṣèlú pdp àti àwọn tó kù rẹ̀ wípé káàdì pélébé awọ́wọ́ kan ń bẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ti lọ lúte owó sínú rẹ̀ tí wọ́n sì wá fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n ní lọ́jọ́rú òun ló jẹ́ pé adébùtú ó lọ tààràtà síbẹ̀ ìwé ìrò ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí òun ló wà. ẹ jẹ́ ká igbó fẹ̀ kí inú igbó lè gbé jẹ́jẹ́ ẹ jẹ́ tètè wo ohun tó lú ọ̀dàn ń béèrè fólú ọ̀dàn kọ́kàn ọ̀dàn lè balẹ̀ ẹ jẹ́ tètè ṣe ohun tó lúwẹ̀rí olú odò ń fẹ́ o kí inú omi kó lè sílẹ̀ lókì fún ìròyìn kan tọ́wọ́ mi bà torí ká ṣe tolú igbó kórógbó lè gbó nínú igbó ká ṣe tolú ọ̀dàn kó lè san ọsàn nínú ọ̀dàn ní àwọn ọ̀dọ́ àjọ kan tó jẹ́ ti àwọn ọ̀dọ́ ọmọlẹ́yìn kristi tí wọ́n jẹ́ akọ́ṣẹ́wọṣẹ́ fi kọ ìwé kan jẹ̀ràn ṣọwọ́ sí aláṣẹ orílẹ̀-èdè yìí aláṣẹ bọ́lá ahmed tinubu nínú èyí tí wọ́n ń béèrè pé ní kíá ní kí aláṣẹ ó yá gbé ìgbésẹ̀ láti gbé àwọn ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ aṣọ́gbó sínú igbó ọba àtàwọn igbó ẹ̀rù jẹ̀jẹ̀ míì jákèjádò lápá àríwá orílẹ̀-èdè yìí kí ló dé kó tó dà bẹ́ẹ̀ wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn agbésùnmọ̀mí àtàwọn míì tó ń mi òpó àlàáfíà ń fi àwọn inú igbó wọ̀nyí ṣe bùbá wọ́n sì ń gbénú igbó ju ògúlùtù ìbànújẹ́ sáàrin ìlú èyí tó ń pa omi ètò àlàáfíà pùkàpùkà tí kò sì jẹ́ kí ọkàn aráàlú ó balẹ̀ wọ́n ní kinní ìkọjá ohun tá a lè máa fojú bẹ́ńtìn torí ohun tó mú baálé ilé tí ò lè sùn lọ́gànjọ́ òru irú ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀ ní ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìpèníjà tó ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè yìí ó ti gba pé kí aláṣẹ orílẹ̀‐èdè yìí Bọ́lá Ahmed Tinubu gbé ìgbésẹ̀ tó yakin láti gba àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tí wọ́n mọnú gbó àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tí wọ́n mọ̀rìn ọ̀dàn àwọn abojú kankan ogun nílò abùrìnwàwọ̀ ọjà nírè kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ àwọn agbésùmọ̀mí wọ̀nyí kọ́kàn aráàlú ó lè balẹ̀ nánínáni àti gbanigbani bí nánínáni bá ń nani gbanigbani là á ké pè kò sì sẹ́yẹ kan tí wọ́n á kọ́ ọmọ ẹ̀ tí yóò dúdùn rè ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ìròyìn etí ọba ń lé etí ọba lóko ni láti fresh. one oh seven point nine lábẹ́òkúta kọjá bẹ́ẹ̀ àfẹ́mò. ẹ máa bọ̀ lójú òpó facebook yẹn ó lù tí àwọn èèyàn pọ̀ ń fresh one oh seven point nine fm lábẹ́òkúta. òkun ló lórí omi gbogbo odò tó kù ẹ̀ mọ́ ṣe bànìṣó lọ́jà. àkóbọ̀ ẹ̀dìyẹ àkóbọ̀ yàtọ̀ sákùkọ gàgàrà bákùkọ gàgàrà bá ti wà lójú agbo àwọn ẹ̀dìyẹ àkóbọ̀ àwọn òròmọ adìyẹ wọn gbọ́dọ̀ lọ ṣe wọ́n. gbé kan ó yẹ já lọ orúkọ mi ni Yèyélúà Tóyìn Adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. Monomi plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ food supplement ni. èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus bàbá ni akàrí olúwa nílé iṣẹ́ ias kò ṣẹ̀yìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ́ ẹ fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ púlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà apákòkò five hundred thousand naira tí wọ́n ń ta kòkò ṣòkòtò rò ní ìkọjẹ́ ògàtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní ilẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé a ti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó tún já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí december twenty seven ọdún yìí làǹfààní yìí mọ́ zero nine one three nine zero one one two 55. So you mean I can fly from Lagos mm-hmm. to Paris mm-hmm. to London mm-hmm. and fly back to Lagos all in one promo? And if I don't want that, I can win a whole house? Now you're getting the gist. Recharge 50,000 naira or more within a month and you could be among the 100 winners of business class tickets from Lagos to Paris to London. If you recharge 100,000 naira or more within a month, you could be one of the many winners of a premium bungalow in Nigeria. The more you recharge, the more you stand to win. T's and C's apply. Glow Unlimited. Ejuma. ọkọ ibà ó bá ti ibà ti oògùn ibà àbàràjì pépé. tó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. oògùn ibà ẹ̀ tún bá ní kò lò dáradá ṣáká wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹ túmọ̀ ibà òun ni ẹ lò ó. ibà tí lóògbé o. Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é. bí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. Ezuma ọkọ̀ ibà Ezuma ọkọ̀ ibà. ó bá ti lóògbé o. ibà ti lóògbé o lọ́wọ́ Ezuma. back. kìíní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti la parẹ́. pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé. inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé nínú ọgbà aptec ilé ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. lára àwọn ṣẹ́tẹ̀ ìlérí mobile and web application development. àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò péréte àtọlọ́jọ́ tẹ́ tún lè sọ̀wọ́ ẹ̀bọ ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní United Kingdom tàbí United Arab Emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center Òṣogbo aptec wà ní dada estate Òṣogbo o lè pe center manager tàbí kó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí whatsapp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kò kàn sórí àtẹ www.aptec.ng aptec Òṣogbo your gateway to a brighter tomorrow kálùlù kálùlù kó dijó kálùlù kó dijó kápẹ́bí kó dòwe. èrò ya wá àlùjọ yìí dùn èrò ya wá. Àwa tún gbà ìyàtọ̀. Àwa tún gbà. Ẹ tún gbà rẹpẹtẹ. Yínká Ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í tán ní aláǹtakùn. Ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. Ó fi gbogbo ara yàtọ̀ jù. Consolation làkọ́lé ẹ̀. Ayéfẹ́lẹ́ làwùdà. Ọba tó ṣe tèmi, tó tún ṣe tàwọn kan, akókó ṣe tìyẹ, dákun má bọ̀kan jẹ́ mọ́. Ayé wa ládùn ó gbẹ́ bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. Bẹ́ẹ̀ kú ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ ẹ ohun sínú ọ̀la ló lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ feature nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́lá ń lò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. yọba láti di bá bímọ bá bẹ bímọ bá bẹ bàbẹ má bá bíbá bímọ bá bẹ ọgbọ tó yọ ọ̀rọ̀ kò sí yọ ọgbà gẹdẹ méjì yọ fọfọ ẹrin kọ́ni ṣẹẹri ṣẹlẹ dùn mọrin bèrè lọ lọ́rùn mi. àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́nà ara yọ ó ń kilẹ̀ gbègbè mílẹ̀ títí rílẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀. iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta. àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé. lẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní fresh fm abẹ́òkúta. ẹ tún lè pe nọ́mbà wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ̀ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record Yínká Ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀n tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo ti sọ pé títí ayọ̀ mi wá bóyá ẹ máa wá mi níbikíbi tá láyọ̀ mi wá bóyá ẹ máa wá mi níbikíbi táwọn olóore mi wá. tẹ̀síwájú tẹ́sí ń gbọ́ wa etí yín ò ní gbọ́ bí ewé ran máa rán wa létí ẹ̀làyè máa là wá ń yà fẹ́ mọ̀. ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí tòun tójú òpó ẹ̀ níbẹ̀ ni mo ti rí àkọ́rí eléyìí o tó ń sọ wípé bó ní kò yí ò gbéjẹ́ bárọ̀ ni òsinmi ogun kò ní kẹjẹ òjijì ó má tutù owó yìí pé pérépéré síbẹ̀ láwọn ilé ìfowópamọ́ o ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà òun ló mú ìdánilójú wa fáwọn èèyàn bẹ́ẹ̀ àríkà wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa òun ló ti mú ìdánilójú wà fáwọn èèyàn tí wọ́n lọ ń fi owó pamọ́ sáwọn ilé ìfowópamọ́ sí gbogbo wípé owó wọn ò ó pé pérépéré níbẹ̀ òun ni wọ́n ti wá ra wẹ́ẹ̀bẹ̀ sí gbogbo èèyàn pé ẹ má káyà sókè ẹ má mí gúlegúle o ẹ tẹ̀síwájú nínú bẹ́ẹ̀ ṣe ń fi owó pamọ́ gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni adelé ọ̀gá àgbà lẹ́ka ìgbẹnusọ fúnlé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa akamasidiali òun ló mú ìdánilójú wọn náà wá nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú àná wọ́n ní ṣáájú àkókò yìí òun ni ìròyìn kan tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ òun ló ti fẹ́ kiri láwọn ojú òpó ayélujára kan wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa ó fẹ́ gbẹ́sẹ̀ lé àwọn ilé ìfowópamọ́ kan eléyìí tí wọ́n pè ní Titan Trust Bank tó jẹ́ ilé ìfowópamọ́ Union Bank tẹ́lẹ̀ rí bákan náà ilé ìfowópamọ́ Keystone Bank látàrí pé àbábọ̀ ròyìn látọ̀dọ̀ ẹnìkan tí wọ́n pè ní James Obazi tó jẹ́ olùtúṣu désàlẹ̀ kòkò kan gbòógì ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa tó ń túṣu désàlẹ̀ kòkò lórí olórí tẹ́lẹ̀ rí ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa Godwin Emefiele wípé ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ̀ yìí ó ti fi ra àwọn ilé ìfowópamọ́ eléyìí tó jẹ́ méjì kan níbẹ̀ òun lé ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa ti wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn eléyìí tẹ́ ń lo àwọn ilé ìfowópamọ́ méjì yìí o ẹ fọkàn balẹ̀ ẹ tẹ̀síwájú nínú gbígbé owó jáde àti fífi owó pamọ́ kò fi bí kọ́kọ́kọ̀ yìí o ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí ló wà bí ọlọ́gbọ́n bá bí ni táwọn ọgbọ́n múlò ẹni tí ò tó bá bá ní ló máa padà múnisìn lórí ṣe pẹ̀lú ìròyìn tọwọ́ míbà mo fò fẹ̀rẹ̀ mo ti wà ní ìpínlẹ̀ niger bí gómìnà ìpínlẹ̀ niger mohammed bago ṣe bu ẹnu àtẹ́lu ìròyìn kan tó ń jàrìn tó ń sọ pé gómìnà fòfin de mímáa ta títà rírà àti mímu àwọn nǹkan ajógẹ̀jógẹ̀ àwọn nǹkan tó ní ọtí nínú àtèyí tó ń ṣojú wèrè torí ẹni bá ti mu ewékewé á ṣe wékewèké ẹ ń bá ti sá ìsákúsá mi mi kú mi ẹ ń gògòkúgò ní sọ̀sọ̀kúsọ ṣáájú ni ìròyìn kan fẹ́lẹ́lẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Niger ti sọ di òfin pé kí wọ́n má fi àyè gba kíta tíra àwọn nǹkan tó ní ọtí nínú àti pé àwọn ibùdó ìmọ̀ nǹkan gan wọ́n gbọ́dọ̀ fún wọn níwèé ẹsùn mẹ́yìn ẹsùn mẹ́yìn lórí ọ̀rọ̀ ọ̀hún láì ní fi ètè jàǹràn pé ọ̀rọ̀ tàbí fọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ pọ̀lọ́ gómìnà gbẹnu àtẹ́lu èyípe òfúùtù fẹ́ẹ́ tẹ àṣà àti òníkan ní ìròyìn kan tó ń jàrìn bẹ́ẹ̀ borí bá ń gbóná imú a máa ṣoje ìwé ìròyìn gbogbo punch náà kọ́ bẹ́ẹ̀ ojú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo wà níbi tí mo ti rí àkórí kan ò tó ń sọ wípé ikú tó pa bọ̀rẹ̀ láìṣòjòjò kì í ṣe ohun tó lu àwọ̀ gbọ́dọ̀ kọjú àwọn o sọ́ọ́tà níbẹ̀nu àtẹ́lu ìpani nípakúpa ní ìpínlẹ̀ Plateau nígbà tó rawọ́ ẹ̀bẹ̀ síjọba àtàwọn agbófinró wípé ẹ dákun dábọ̀ ẹ jẹ́ kí ètò ààbò tó wáyà mí ẹ jẹ́ kó jẹyọ o wọ́n ni ní ìdáhùn kíákíá sí ìṣẹ̀lẹ̀ kan tó bani lọ́kàn jẹ́ ní kérésìmesì kú ọ̀la níbi tí wọ́n ti gbẹ̀mí àwọn èèyàn lágbègbè tó ń lọ bí ogún ní ìpínlẹ̀ plateau wọ́n ní sultan ti sokoto saad abubakar kẹta ló ti bẹnu àtẹ́lù àwọn ẹ̀ṣọ́ aláàbò látàrí bí wọ́n ṣe kùnà nínú iṣẹ́ ìríjú wọn tó ní ṣe pẹ̀lú ìfimúfilẹ̀ níbẹ̀ ló ti wá ń kọminú lórí bí àwọn èèyàn tí wọ́n ń lọ bíi ọgọ́rùn-ún bí wọ́n ṣe tó ṣe sàn láti lélẹ̀ ìwọnú ọgbọ́n àìnísàlẹ̀ hmm. platform times ló mú wá. ohun ọ̀pẹ̀tẹ́ ní ọlá tó lọ fẹ́ nísùn lóòrọ̀ kùtùkùtù hmm. bí ò bá tètè múra àfàìmọ̀ kó má sùn lẹ́lẹ̀ lálẹ́ ọmọtọ́lá ní tó ṣáájú ìgbìyànjú ọlà náà ní rọ́là jẹ́ dókè náà gòkè gbé gòkè ọjà ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá káwá rà á lọ́wọ́ yín ẹ pè Ọlá Dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one one three three five two eight zero nine zero nine five one three three five two eight. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí whatsapp lórí àwọn nọ́mbà yìí zero seven zero five eight eight eight eight two five zero àti zero nine zero nine five one three three five two eight lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. zero eight one eight one one one ten seventy nine. kó má dàbí ìgbà pé adásì dájẹ́ ten seventy nine ló já síbí. ó dọ̀dọ̀ ẹ̀yin aráalé ẹ káàárọ̀ àdírẹ́sì ò gbọ́dọ̀ gùn jù ẹ lọ sórí kókó ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gún jáde lórí àwọn ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀ mo kí àjèjì àti oníkọ̀gá àgbẹ̀ ọ̀gbẹ́ ní àpẹẹrẹ ọlọ́run ọ̀hún ní fi palẹ̀ ọdún ìlọ́run ọkùnrin lẹ́ǹkì sí àmì ẹ̀bẹ̀ ní tẹnu gbóbi ẹ̀wọ̀ orúkọ tèmi ni aláwòye ọ̀pọ̀ láti kówárí àgbẹ̀lọ́ba mo fẹ́ kí ìdílé akérèdọ́wù lọ́jọ́ kí ọlọ́run ọlọ́run kó foríjì àbájọ ọlọ́run kó tẹ̀síwájú sáfẹ́ rẹ̀ o àwọn oníṣègùn àgbẹ̀ gbogbo títí akéwìdó ń ṣe sílẹ̀ kọ́ máa náà jẹ́ fún bàjẹ́ o orílẹ̀-èdè nàìjíríà yìí á tù wá bọ́ o àrẹ̀rí wàhálà àrẹ̀rí dààmú ètò púpọ̀ tó dà fún wa. jáwé lomi ó yáwé ló ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀. lójú òpó facebook kẹ́hìndé fatẹ́rù timothy wọ́n hmm. kí wa akímọ́dún bá kú owó tútù adédèjì búkì ajíbọ́lá kàfílà tọpẹ́yẹmí akínrìnbọn. hello ẹ káàárọ̀ o. owó tútù. Hmm stephen erin oṣó gbogbo àwọn yẹn wọ́n ń kí wa ni. ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ o. ta ló wà ń bẹ̀ o. ọmọọba adéwálé oyèdè láti ọ̀tà. ó yá ìtẹ́ tọ́tù. Ah, mo kí gbogbo ẹbí rotimi akérèdọ́lù àti gbogbo àwọn ará ìpínlẹ̀ ondo kó ara fẹ́ra kó ọlọ́run àṣekú nìkiri fún wọn. ògúnlé wa ò ní wọ mi o. àmín ẹ ṣeun àdúpẹ́ sà bàbá kamar oyè dọ́là bàbá ọbọlúwa ṣẹ́gun ṣódẹkẹ́ wọ́n kí wa wọ́n ní èyí tèmi fẹ́ dá sínú ìròyìn tẹ́ ní ti gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ondo tí hmm. wọ́n papòdà ní agbára Ọlọ́run ọjọ́ ajínà síra wọn láìdé ọláwùnmí wọ́n kí wa awótọ̀nà ọláyẹmí ọ̀lásìkò ajíbádé tìámíù adémat àsíá àsíá jésù àwọn náà kí wa gúnbí adé sẹ̀rífù gbogbo àwọn yẹn wọ́n kí wa. ẹ ló wẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀. ẹ lọ́rùn tanu. ẹ kàrọ. o. iṣẹ́ ìṣàkùn ló ń pè láti láì dúró. ó yẹ má pẹ́ lórí ẹ̀. ẹ jọ sáré ọ̀rọ̀ tí sọ̀tà ń sọ nípa ọ̀rọ̀ security ní north mo fẹ́ sọ ní lórí. Hmm. ìfẹ́ bí ìmọ̀ràn kan wà àwọn gómìnà tó wà ní north yẹn kó jẹ́ kí àwọn fílẹ̀jà sí ẹ̀kọ́ bàbá wà sáré ìgbòho. àwọn tó fìyà náà kò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ oko wọn. iṣan náà wá sọ kó fẹ́ ṣàkólẹ̀ kó jẹ́ kó wọ́n sáré ìgbòho kó ti káàbù wọn síbi kan náà. fún àsìkò díẹ̀ ẹ ètò ìrètí ọ̀tọ̀ọ̀tọ̀ ebi ní pani bákan náà rẹ̀ ìdánwò bákan náà. sanitarian akínọlá rántí mi wọ́n kí wa èmi kàn fẹ́ fi àsìkò yìí kí àwọn ọmọ ìpínlẹ̀ Ondo wípé wọ́n kú aráfẹ́ra kú àkẹ́tì. ẹ ló ẹ káàárọ̀ tánu ó tánu àgbẹ̀. ẹ máa káàárọ̀ sáà lágbọ́rọ̀ lọ́wọ́ ọba iléeṣẹ́ fresh fm kò ní jóná lágbára iṣẹ́ àgbà. àṣẹ àwa náà jìnnà sílé epo. orúkọ tèmi ni ọlá ẹ̀gbọ́n lágbègbè ní amúni community nílùú abẹ́òkúta. ṣé rí ìròyìn tó ní bẹ́ẹ̀ dá sí kò pé sọ àwọn iléeṣẹ́ ìfowópamọ́ pátápátá lèmi kàn fẹ́ bẹ́ẹ̀ kọ́jọ́ nítorí tọlọ́run kọ́ bá sí gbẹ́wó jáde wọ́n máa bá wa dowó síta kò dowó lù rárá rárá òṣìṣẹ́ ti dọ̀lẹ́ láfọwọ́ lọ́wọ́ bá ibi òkúkú nípa wá fún nàìjíríà yà ní wíwà là ní yídàmọ́ pé ètò. àmì ẹ ṣe o jẹ ṣe kálukú ọ̀tọ̀. oyèrìndé tóyìn wọn kí wa oyè wálé gbogbo àwọn yẹn wọn kí wa ni ẹjá máa lọ ẹ pàdé àwọn ọkọ míì bó bá tún di lọ́la lórí ìròyìn etí ọba lé etí ọba lóko ni. láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta hmm. èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. ẹ̀wọ̀n tó bá bá ti ń dìde ó mú yẹ́ẹ̀sì gbogbo nǹkan re ni yóò mú yẹ́ẹ̀sì láyé wa bọ́pọ̀ bá ti yẹ̀ dáadáa ni kórùlé ó wálẹ̀ òpó tó gbé ayé wa náà ní wó lójijì mọ́ọ̀sì fákẹ́yẹ